Ọlọ́run bọ̀bá àdìkẹ́ ọlọ́run máa fún àwọn ṣéṣe wa, àwọn tí wọ́n sọ ọlọ́run tí ó ṣe ìbámu sí ọlọ́run bá fẹ́ àti àlẹ́bẹ̀rẹ̀ àti àwọn aṣíwájú wa. Ọlọ́run sàárẹ̀ lẹ́ni tí ó lè kọ ní àgbọ́yé, ọlọ́gbára rẹ̀, ọlá ògo rẹ̀, ìdẹ rẹ̀, àárín ìparí rẹ̀, ọlọ́run jí kò fi báríkà sí kójú ọjà rọrùn, ọlá ìtòbí ọlá ògo rẹ̀. Bákẹ́rẹ́, àtàbábẹ́ mútẹ́ bàbá bẹ́ rìpọ́ọ̀tì kẹ, ẹja àti sí ìdákẹ́yẹ́jẹ́ tó fi lè máa pariwo ọlọ́run kókó wa. Lẹ́sìn àwọn ṣẹ́kẹ̀wà alájíwà fásíwà àbìlẹ̀wáṣẹ́ ilé ike ọlọ́bà síwájúwà láti máa dáa lẹ́kọ̀ọ́ tí sí láìfọ́sàn. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أدبك الله سبحانه وتعالى الله المستحق للحمد ọba tó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ òun náà ni ọba tá a sọpẹ́ fún atọ́rọ̀ kí àtẹ̀rọ̀ àfáàní bá Muhammad kí ọlọ́run ọlọ́ọ̀lọ́run kọ́ máa bá nẹ́bí ọlọ́run kọ́ máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ tí wọ́n sì dúró sí dáadáa títí di ọjọ́ ẹ̀san. a kí gbogbo alápapọ̀ ẹ̀ látòrí bàbá ọlọ́mọ ní al tọ́lọ́wọ́ ọba àlekí ọlábàní fi ọmọ méjì ta lọ́rẹ̀. àti wọn àti gbogbo àwa tí a jẹ ọmọ ìyá tá a bá wọn dọ́wọ́ dùnú ìdùnnú tiwa náà má àwa kí gbogbo bíbí asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. Ah, ǹjẹ́ kò wáyé. ọ̀tọ̀ lónìí ni abẹ́kọ́ jẹ́ yàtọ̀ sáwọn èyí tá a máa ń fi tẹ́lẹ̀. nígbà tó já sí pé oore tọ́lọ̀ ń ṣe fún àlùfáàfù bẹ́ẹ̀ ọjọ́ nǹkan tí ò wọ́pọ̀ láwùjọ. ìyẹn náà ló sì ṣẹlẹ̀ níjọ́ kìnìún àná ó bẹ́ẹ̀ lẹ́mìí àwọn aláìní gbàgbọ́ ike gbogbo ẹni tí máa ń bí wọn ọmọ ẹyọ kan ni wọn máa ń bí. èyí tí wàá ṣe sílé ìjẹ méjì nígbà tọmọ tí wàá wá méjì yìí ọyẹ kí tiẹ àwọn bá wó sàkó. ọba ti gbé gbogbo ẹni tó bá ti bímọ méjì á ní òòsà méjì á lè rìn méjì. wọn á lọ ṣàyẹ̀wò. wọ́n ti lọ́jà tí ọmọ ń tà tẹ́lẹ̀ bóyá ní ti máa ń kiri káàkiri ìgboro tí ń tajà ni yọba ní ohun ni kò máa tọrọ bára káàkiri ohun tó báyìí epo pupa ni bí irú ọjọ́ òní náà lè sọ pé èèyàn ti ẹ̀wà wọ́n máa ń dára bí tó bí pé mẹ́ta èèyàn èèyàn ó ti ẹ̀ pa wọ́n di kulikuli wọ́n sáfò bẹ́ẹ̀ wọ́n fẹ́ tó bí rẹ di rẹpẹtẹ bẹ́ẹ̀ lórí gbéyàn bí wọn mẹ́ta. ìwọ́n táwọn ayẹ̀wò níbi ìdánilẹ́kọ̀ọ́ wa lẹ́nu òun ni pé ṣé ìbejì yìí wọ́n ṣe tuntun sáwọn Yorùbá síbẹ̀ náà ló ti jẹ́ nǹkan tuntun lọ́ẹ̀sìn wa kéèyàn bímọ méjì tẹ́sí pẹ̀kẹ́ lù táwọn bíbí yàrá ìbejì náà àwọn ẹni ìsáájú sáré tó tóbi jù lọ wọ́n yẹ pé ìdánilẹ́kọ̀ọ́ wa wọ́n yẹ pé irun tí àwọn Yorùbá pè lé mọ̀ yẹn wọn ò tí rí mọ̀ èyí máa ń bọ̀ ń bẹ àwọn nǹkan tí a máa mẹ́nu bà fún wa díẹ̀ díẹ̀ ẹ̀rí pé béèrè àkọ́kọ́ tí mo wí òun ni pé ìjẹ́ta bá lọ súwèé sàn ẹ̀ ìwò. láàrin kẹ̀kẹ́ tí wọ́n pè níbi ìjìnbẹ́ àbí àwọn sàhábà ìbejì wà nù wọn àbí àwọn tábìrin ya, ń pè ẹnìkan ní Abdullahi ibn Buraida ibn al-Husayb òun àti arákùnrin tó ń pè ní Sulaiman Buraida afáwọn Abu fi díẹ̀ múlẹ̀ wípé àti arákùnrin rẹ̀ ìyá abdullahi yẹn àti ìbùrẹ́yìn dàtú àwọn méjèèjì yẹn ni pé abdullahi ọmọ bùrẹ́yìdà àti suleiman ọmọ bùrẹ́yìdà ìtẹ́fìdí ẹ̀ múlẹ̀ nínú síra àwọn àpá àwa tí wọ́n bá ń pè ní àlìjọ́rẹ̀ wọ́n tàlíl tí wọ́n ti máa ń sọ nípa pé ẹni tá a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ yìí sẹ́ni tá a lè gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ni àbá a lè gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ yìí pé abdullahi olùbọ̀ráyídá àti sulaiman olùbọ̀ráyídá kí àwọn méjèèjì ń kọ́ táwọn amen wọ́n fi ẹ̀ pé yóò ti máa kílé àti wáyé pé ọwọ́ àti àwọn sàbí tọ́jẹ́ bèbè ẹ̀rí bá alámàgbà abdullahi olùbọ̀ráyídá sulaiman olùbọ̀ráyídá ìyẹn kan náà ló bí wọn ìbejì ni wọ́n sọ pé nù ìyá kan náà ni wọ́n ti kéde ọ̀ ẹni wọ́n ti jáde níbẹ̀ òpin dandan kọjá sí pé téèyàn bá ti bí ọmọ méjì bọ́yọ́ ọjọ́kùnrin àbójóbìnrin kéèyàn máa wá wí kọ bí ọjọ́ra wọn káàkiri ẹ̀ bí ìgbọ́ mi. ẹ rí i pé nígbà tá a dà pẹ́ ní àkọ́kọ́ agbèyẹ kejì ní kíni ọ tẹ̀rí pé à ẹ̀kọ́ yẹn kọ̀ ọ̀jọ́ra wọn. àyíké ẹlọ́kọ́ra rẹ̀ sí wàhálà pé nítorí bó ti jọkùnrin ẹja sọ ẹ̀kọ́ tí ó bàbá jọra wọn. àbọ̀dẹ̀ jẹ́ ọkùnrin àti obìnrin tí ẹ wá sọ pé ọkùnrin ọba jẹ́ rọ̀kìbù obìnrin ọba jẹ́ rọ̀kìbà ọgbẹ́ ọjà ọbẹ̀ rọ̀kìbù rọ̀kìbà àwọn sọ pé núwọ́lásù àti núwọ́lù ewé ìgbàgbọ́ ajúmọ̀ lọ́dọ̀ wa wọ́n fi ẹ̀rí pé ìyẹn kò nílì wọ́n fi ẹ̀rí pé kábíyèsí ní ìyí ṣe tuntun lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú ìkọ́ta arínú àwọn sàhádà náà tí wọ́n jẹ́ kí ni o tí wọ́n jẹ́ ìdíjì. gẹ́gẹ́ bá ti wá sọ fún wa yìí pé ìbejì yìí kábà bí wọn lẹ́ẹ̀kan náà ọ̀pẹ́ ká má má gbà ká má mẹ̀gbọ́n o. àkókò ọ̀rẹ́ àwọn tí wọ́n ń sọ̀rọ̀. àwọn lè lẹ́nìkan wọn ní táyé ni àwọn lẹ́nìkan wọn ní ni tàwọn àgbà lọ fún mọ̀lẹ́bí àti àyànjú kiri yìí sí wọ́n lè ní táyé yẹn lọ́kọ́kọ́ wá kẹ́hìndé lọ́wọ́ rẹ̀ kọ́kọ́ wá wọlé wọlé. tòyí yẹ àṣà àwọn Yorùbá nílé yẹn tó àwọn ẹni wa fi ọmọ tí fi á bí bó ti jáde pé ìdáyé oníṣẹ́nú ẹ̀sìn kò láyé náà lè ṣẹ́nú ẹ̀sìn. lápẹẹrẹ nísìnyí sábà fẹ́ fi ohun táwa rí mọ̀lẹ́bí kan náà tí wọ́n fún sásìkò kan náà. a gbọ́dọ̀ sọ pa àtàlọ́kọ́kọ́ fún kábílẹ̀ mọ̀ bọ́yá ẹni tí tí ò sí ìkú ni ọ̀yẹ̀kọ́ lè jogún ìdánwò kọ́kọ́ fún yẹn náà. òun náà padà kú o. lóbi ẹ̀ wípé báwọn méjì ṣe wà yí ọ̀rọ̀ kejì tí wọ́n fẹ́ ka mú àkọ́kọ́ ẹni bá ti mú àkọ́kọ́ pé òfin ni o wọn. ọ̀rọ̀ kejì òun ni pé ẹ̀gbọ́n nù wà nù wọ. mú kẹwàá àwọn ẹni gẹ́gẹ́ bá ẹ̀rì bá sọ wípé alhassan bin sọ́ọ̀lẹ̀ ẹnìkan jẹ́ hassan ọmọ sọ́ọ̀lẹ̀ ẹnìkejì rẹ̀ náà sì ń jẹ́ o òun náà ń aliyu ọmọ kíni o ọmọ obìnrin pé bèjì ni wọ́n ibùdó sáà nínú asọ̀bàkọ́s wọ́n bẹ̀ bà wá wọ́n ní alfadil bọ́dọ̀ dẹ̀kín wọ́n ní sẹ́rí aliyu àti hassan yìí. sọ́ọ́lì olóbi àwọn méjèèjì ìbejì ni wọ́n. ní ẹ̀ lásán yìí pé ìbejì kì í ṣe ti kù lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú àwọn àfa àwọn àdìbìrì. ẹ̀rí ìkẹ́ńjẹ Hasan ìkejì jẹ́ o ìbejì ni wọ́n tí wọ́n ti ní òyà kan náà jáde. ẹ wà kílíà gidi. àlí wọn fi wákàtí kan sàgbà asábì ọbẹ̀ pé báwọn ọmọ wàyí náà ti wàyí ọ̀rọ̀ bí ó yẹ kí ájìlù mú ọmọ tani àkọ́bí ẹ̀dí gbọ́mi wọ́n ní sẹ́rí àlí yìí ń kọ́ wọ́n fi wákàtí kan ju tani lọ wọ́n fi ju hasan lọ. àwọn àfáà tí wọ́n múlò wá ń pa àwọn àfáà méjèèjì ó lóun ọ̀gbọ́n pé hasan kọ́ la fọmọ lórí rí. ọ̀rọ̀ ni ò tí ì kílíà rárá. ìyẹn èyí tó bí gbẹ̀yìn wọ́n bí kẹ́mísì ìyẹn ni bí àlè lápẹẹrẹ láago bí Hasan ọ aago méjìlá ó ní kò rí kí Hasan ọ̀yanú pé àlè ìyẹn lè kọrí abala abibeji kí á mẹ́gbọ́n ká sì mọ àbúrò láàrin àwọn méjèèjì. wọ́n ní lọ́pọ̀ ọgbà tí alhassan tọ́ba fẹ́ fi aliyu tó lu wákàtí kan jù lọ abu muhammad ni máa ń gbè èyí la gbọ́mọ lórí. lọ́wọ́ ibà wọ́n fi hàn yín pé lẹ́ẹ̀ mo fi lọ́tọ̀ lórí láàgbé kí wo àtọ̀ ní òní yìí. lọ́wọ́ fi hàn yín pé àmàgbà àmẹ̀gbọ́n láàrin àwọn ọmọ àwọn ọ̀dẹ́sùn bá rẹ̀ fẹ́ ti ara wọn. ẹ̀rí. àwọn afáwa sàlàyé pé ìbejì yẹn ìtì wákàtí kan máa fi dùra wọn lọ. kódà ìbejì ní sẹ̀rí àpè kábí kan lè ní àwa tó bíbí lẹ́yìn oṣù méjì àbí lẹ́yìn oṣù mẹ́ta ẹ bọ̀ wọ́n bá lọ́mọ ẹ lómi bóyá kejì ò lágbára àti nígbà bí oṣù méjì òun náà tẹ̀sẹ̀ ọ ọ̀sẹ̀ wàá wá kọ́sá kéré sóṣù mẹ́fà ìbejì náà ní sẹ̀rí àtìkéde ọ̀ òun ló pè mí. gbogbo àwọn àtàǹgbọ̀ wa a rí pàṣẹ wípé ọ̀rọ̀ abímọ tọ́jà yọ̀kan lọ ìṣètìtún nínú ẹ̀sìn ọ̀yà Yorùbá lẹ́nu ni làwọn fi wó sàfún nígbà yẹn. Al-Imam Abdurrazzaq Al-Musannaf nínú tíra tí wọ́n ṣe mú báàbù kan wá ìpè báàbù ẹnu ọ̀nà àbáwọlé. síbi àlàyé ẹ̀sìn kan tí ń sọ nípa àlèmọ̀ ọ̀làkọ̀tò ìhàmìl. obìnrin tá a kọ̀ sílẹ̀ tó lóyún ti pé ọmọ méjì lọ́wọ́ àánú rẹ̀ ẹ̀rí akọ̀ sílẹ̀ ọwọ́ lóyún ṣùgbọ́n ọmọ méjì ló ṣe kéde o lọ́wọ́ rẹ̀. wọ́n wá wọ́n á sàrùkẹ́ wá fún wọ́n lọ fún Abdullahi ibn Abbas radiyallahu ta'ala wọ́n ní tá a bá wá rí ọkọ tó ń kọ obìnrin yẹn sílẹ̀ obìnrin yẹn lóyún wọ́n dẹ̀ ti rí pàwọn méjì ní ọwọ́ ànínú rẹ̀ bóyá wọ́n rí kọ́ kẹ́ńtẹ́rì lẹ́gbẹ̀ẹ́ yìí ya kíni wọ́n sáfàndì ìsàrà mú o tó ti mọ̀ bọ́yọ̀ bọ́ jókòó àbí òjókòó àbọ̀ ni tọ́mọ yóò fi wà bí ó ti kọ́ wà dáadáa. afáwọn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n wá ní lábárí obìnrin kan tó ṣe yí pé olóyún ọkọ rẹ̀ ti kọ́ lẹ̀. oyún yẹn gẹ̀dẹ̀ rí ọmọ méjì ní bẹ́bẹ̀. obìnrin yẹn wá fẹ́ bímọ ẹyọ kan. afáwọn abdullahi ibn abbas sọ fẹ́ nìyẹn wípé rọ́ọ̀jì àìhà ìyàwó rẹ̀ yẹn gbà padà. tẹ́sán wípé nínú òfin ẹ̀sìn obìnrin tí ọba lóyún tí ẹ bá fẹ́ kọ́ ọ lẹ̀ ó máa ṣàlejò mẹ́ta tí ó máa mọ́ níbi àlejò mẹ́ta èrègbè yẹn ọkẹ́ bínú lè dànù lásán. ẹ̀rí gbọ́ mi àgbẹ̀ lómi ò lè wọ́n dé nísì yọkẹ́ délé padà. ṣé mo ní ọkà sọ bí báyìí ni orí orí rẹ ti dàrú òun yóò orí mi ò dàrú ibi ló ń bá ibẹ̀ ni. ọ̀ya ilé yìí wọ́n ti kọ́ ọ lẹ́rẹ́ ni. bóun ló ti jẹ́ ìrẹsì yára kíní wọ́n ti padà lé wọn. kí ló dé? àfáà dé bí nìdí ni mo dé ọkàbọ̀ ọ̀gbẹ́ lórí àga ẹ bá sì ní sùúrù. ẹ̀rí ìyẹn ti lọ náà nìyẹn kí ẹ bá fẹ́ kọ òbí nígbà tó fi ń gbà tí yẹn fẹ́ fẹ́ tẹ́lẹ̀ pẹ̀lú òfin ẹ̀sìn lè yẹn fi fẹ́ ìyẹn gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn ọmọlẹ́bí ìyẹn tẹ̀sẹ̀ sọ̀dáàkì àwọn yẹn jẹ́rìí ìyẹn kéde ẹ̀fà yé tí bá fẹ́ kọ ní òfin ẹ̀sìn náà yẹn máa fi kọ pẹ̀lú kóbìnrin yẹn wọ́n máa da ẹ̀jẹ̀ lára lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tí ó ti mọ́ra ìgbà yẹn lèyàn ó tó ju lẹ́gbẹ̀ẹ́ kọ́ máa lọ. tó bá jáde gbóbìnrin ní ẹ̀fẹ́ kọ̀ ó lóyún ó nígbà tó bá bímọ lèyàn tó máa ṣe o lèyàn tó máa kọ́ lẹ̀. tọ́bi ti bímọ ó ti kó ìyàwó rẹ̀ nìyẹn ìwọ́n tó nínú oyún. sọ irú ọ̀rọ̀ báyìí wọ́n á lọ gbé ọwọ́ àti bímọ kan àfáàwà abdullahi bin abasi ni ẹ ọ gbọ́dọ̀ tí ìjẹ ọjáde o nígbà tí ọba ti ìlú kejì èkejì tí ó dẹ̀ bí yẹn wọ́n lè gbà níbi oṣù bíi mẹ́ta sí o báyìí pé kéèké ìgbò dáadáa ó sì lè jẹun ní wákàtí bíi tàwọn ìbejì tí wọn lọ gbajúmọ̀ yìí ẹrí gbogbo àwọn olùkọ́ wa a sọ yìí pé aníkà bímọ méjì ìṣèṣì àwọn àbáàdì kan ti rà lórí kò nídìí ká sí ìmọ̀ọ́rù sí yorùbá débi báwa jẹlẹ̀ bọ̀ kódà rẹ ni tó ń padà ní sòrò àìrọ́ ọmọ bí lọ́jọ́ wájú. wọ́n bá nígbà bí ọ̀pọ̀ òsàbẹ́jì rẹ̀ ni. kódà ṣe yí pé ká bímọ ọlọ́run ní ń táyẹ̀ lọ́rẹ̀ ẹ̀bùn ni sọ ọba wọn ọlọ́run ló máa ẹ̀tọ́ bá dẹ̀wọ̀ lọ́wọ́ abúlọ́mọkùnrin ẹ̀tọ́ bá wù abúlọ́kùnrin abúlọ́bìnrin wọ́n yẹ jáde wọ́n yẹ jáwọ́ bá dẹ̀wọ̀ lọ́wọ́ lọ́wọ́ alágẹ̀ pàdé ọ̀ torí alágbára dẹ̀ni. ẹni tó fún tó fún ọmọ ọmọkùnrin mi ó rí pé kí lójú sí ẹ̀sìn tá a máa ṣe lórí ẹ̀. ẹ̀rí al-Imam Ibn Abdul Barr rahimahullah ta'ala tọ́jú ọmọ kí o Imam Malik rahimahullah wọ́n ní aláìs nínú àwọn àfáà ẹni ìsáájú rere tó ti lọ wọ́n ní wọ́n sọ nípa obìnrin tó bí ọmọ méjì wọ́n ní dáàbà pa ẹrẹ̀ fọmọ yẹn àwọ̀ ọmọ tọmọ yẹn bá bí àwọ̀ ọmọ tí wọ́n bí irú àwọn ọmọ wa yọ̀dà ìfọkùnrin làwọn méjèèjì àrí. gba wọn ti jọkùnrin yẹn ajá ti pẹ méjì ní ajílò ẹrẹ ajílò fún ọmọ àgbà yẹn ń gbé abẹ yẹn bẹ ti ẹ ti pé ni ọba rẹ pé ó tóbi kò tóbi ọba lọ yẹ rẹ yẹn o ó pé torí wọn tó wà nù súnà ni wípé ọmọkùnrin. á fa ẹrẹ méjì kù ọmọbìnrin á fa ẹrẹ kẹkù yàwó mọ̀sáàbí àìsí níjọ́ keje rẹ̀ gbọ́dọ̀ níjọ́ keje náà láti kíni ọ àwọn láti wáyé nínú àwọn ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ ká ṣe níjọ́ keje òun fọmọ kádẹ́sì má gbàgbé pẹrẹ súnlẹ̀ yìí ẹ̀ẹ́dọ́ ni tọ́wọ́ àlọ́rùn òbí tó bímọ tọ́wọ́ dẹ̀ ti pa báyìí. nítorí pé hadith ọ̀sán pé kullu gùlámì rọ̀hínà tó bí àkìkọ́tì ìyá ọmọ sàdé àìsí. pé gbogbo ọmọ tá a bá ti a ti di dógò pé ọmọ yẹn bá ti fẹ́ òǹbí rẹ̀. pẹ̀lẹ́ rẹ̀ tún lẹ́tí wọ́n pa fún ìyá ọmọ níjọ́ keje rẹ̀. ẹ̀rí gẹ́gẹ́ bí àtọ́ àti wọ́n ti sàlàyé wípé tọ́wọ́ máa fi òǹbí rẹ̀ níjọ́ bí òun náà ní kí òun fi pẹrẹ súná fún ọmọ ìwọ́n tó máa ń ṣe àpẹrẹ ọ ìgbà kẹfẹ sọ súná ni kí lọ́wọ́ á sí. olódò ni ẹ olódò àdínì ni ẹ ìwọ ní jẹ súná ìwọ ní jẹ àpẹrẹ náà wọ́n fi ń pè ní ẹrẹ súná ìyẹn ni pé ẹrẹ tọ́jú ẹrẹ ìlànà ànábì sallallahu alaihi wa alihi wa sallam torí bẹ́ẹ̀ tọ́bajọ́ ọmọkùnrin ọmọ apẹrẹ méjì fún. tọ́bájọ́ ọmọbìnrin a kan fún ṣùgbọ́n báyìí ní ìsìn ọmọ méjì ni ọlọ́run fún àlá ọ̀sùnmẹ́ tó ajá sí pé ẹrẹ méjì méjì yóò jẹ ẹrẹ mélòó ẹrẹ mẹ́rin èyí tó ti pé àáfà fún. àgbọ̀rọ̀ àgbọ̀rọ̀ kó owó ẹrẹ yẹn káwá yọ̀ àbí máa ra àwọn ẹrẹ tí ká kú lọ kan ká gbà gbogbo ká lọ ẹrẹ kúrò bí a ti kí ni lọ. àdìpá. Ah, káàsì má gbàgbé aníjọ tí ọba ti dijọ keje inú iṣẹ́ tá a ṣe òní ká fárí fọmọ kó bí wọn ti fárí fáwọn ọmọ wa inú gàdọ wa ló súnà òní wọn fi lọ́fíńdà wọn fi ra irun ọmọ wọn ah, tó di pẹ́sì islam dé ẹ̀jẹ̀ rẹ tí wọ́n bá pa ni wọ́n máa fi ra orí ọmọ àti sàlá ni wọ́n máa fi lọ́fíńdà ra irun ọmọ inú sẹ́jọ́ keje. òun ni ká fọmọ lé kọ mọ̀rọ̀ bí ọlọ́run ọba àlejò ọlábẹ́ àti fi òye yé ájì lukman fún òun méjì kọ́tọ́ jọra wọn bí kò ṣe pé wọ́n tẹ̀lé hadith láàfin àyè pé wọn bá fi sí jù abdullahi wa abdulrahman ajáde pé àwọn ọmọ wa méjèèjì lukman wọn làwọn sọ wọn ọ abdullahi àti kéde ọ àti abdulrahman gẹ́gẹ́ bí iṣẹ́ torí bẹ́ẹ̀ máa gbọ́ dáadáa ẹbí sọ pé ramoni o ẹ̀yìn àwa gbọ́ èsì ramoni adu olùkí ní jáde adùbọ̀ abdullahi ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ ẹ máa kọ́ díẹ̀ díẹ̀ ní ẹ máa kọ́ yóò rí pé adùláyì adùláyì o abudu ni abdullahi ìgbà ni kí ẹrú ọlọ́wọ́ abdulrahman ẹrú ọlọ́wọ́ ọba mọ́sálà mi kábìrì pé kéèyàn bí mọ́kànjẹ yọ̀ ọ̀sẹ̀ lọ kìí ṣe tuntun nínú ẹ̀sìn. ìṣẹ̀lẹ̀ kẹ́fì ẹ̀sẹ̀lẹ̀ mọ́ mọ́ ọ̀rẹ́ ti gbé ọmọ àtúndì ọdún mẹ́rìnlá sí mẹ́ẹ̀ẹ́dógún sí tí wọ́n bí àwọn ọmọ méjì kan ní Iran obìnrin làwọn méjèèjì wọ́n á lẹ́bọ̀ wọ́n ti wá tiẹ̀ ti pé thirty years gan aláì wọ́n ti parí fásitì wọ́n á múra àti lọ́kọ̀ bó láti yẹjú àwọn méjì náà ti lẹ́pọ̀ lódẹ́gbẹ̀ẹ́ pé kí wọ́n pín ẹ kí wọ́n bá ti di pé ní ṣe ọ ní gbẹ̀mí wọn gbọ́dọ̀ bá ti gbẹ̀mí wọn tó kí wọ́n jọ máa lọ kí wọ́n jọ máa lọ wẹ̀ kí jọ máa sùn kó bá kú kejì wọn bá àlejò àti ẹ wá rí lábẹ́ yìí kì í para rẹ̀ mo la fi kọ́kọ́ gẹ́ẹ̀tì ká bímọ méjì lọ́dọ̀ ànábì láì ádámù alayhi salatu wa salam akẹyẹ nù hadithu bani israel àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kìí ṣe nǹkan tó ṣe pé ọlọ́run sọ pé káfí sí o láfi lè gbọ́ bíbẹ̀ kọ́ àwọn ọmọ israel wọn a máa parọ́ níbo ni bá mùsùlùmí náà máa ń ṣe kiri o àwọn máa ń parọ́.

níbi ọgọ́rùn-ún ọdún sígbà yẹn. wọ́n ní kọ́ọ̀bíìn àwa ò wá bí kọ́ọ̀bíìn wọ́n bí kọ́ọ̀bíìn lù tán ó tún á bí obìnrin kan sí wọ́n jẹ́ méjì. ìbejì tó bí tiẹ̀ ló ń pè ní inú ìyá wọn gbé lẹ́yìn ìgbà yẹn wọ́n á yẹn ó tún bí méjì tiẹ̀ náà sí ètò ìgbé kan gbàtọ́ wa di pé wọ́n di ọ̀dọ́ Adam alayhi salatu wa salam ọwọ́ abẹ́ so ẹ̀ ọ̀tún bí so Habila ti Habila kó so má àmì bá wọ́n sí ohun tọ́jọ́ èyí tí wọ́n bí pẹ̀lú gẹ́gẹ́ ló fáìn èyí tí wọ́n bí pẹ̀lú àbílù yẹn ọ̀ fáìn. a nàbí láyà dáwọn alẹ́ sọ́lá tó wọ́n ní sẹ́rí ohun tí mò ń sọ yìí ni mo ní ká ẹ ẹ fi ṣèjọ́sìn fọlọ́run. lọ mú bí ẹrẹ ó sì jọ́sìn fọlọ́ àpẹẹrẹ tọ́tẹ̀ fi máa rí fọlọ́wọ́ bá ti gba ìjọsìn òun ni pé ìmọ́lẹ̀ máa wá láti sẹ́mi àgbè lọ kọ́bílà náà mú tiẹ̀ wá ìmọ́lẹ̀ gbé ti àbí lọ kò gbé ti kọ́bí lọ ọba ni ajá ti ọba tẹ́gẹ̀ ọpẹ́ gẹ̀rẹ́ ó ṣe kì í ẹ̀ alhasad kéta kéèrò òun náà ni tàmánì ìzáàlà ti ní ìmọ̀tìlọ́wọ́ yìí kéèyàn kẹwàá rẹ kẹ pé ìdẹ̀ra tó wà fẹ́ẹ́ nìkan yẹn ọ̀bẹ kó sí fún wọn kó dàbí ìdẹ̀ra yẹn ọ̀dọ́dún yẹn kọ́sà máa sì fún wọn alhasad nìyẹn àkọ́kọ́ ẹni lọ́kọ́ gbígbèsè yẹn lórílẹ̀ ayé ọba ádámù lòun náà ní kọ́bí ọba dẹ́gẹ̀ẹ́sì ìgẹ̀ ẹ́ síbẹ̀ ni ọ̀dà màá dẹ̀ fa màá fa ìwọ àbí tí màá wá pa ọ́ ìfẹ́ yìí tí wọ́n bí pẹ̀lú mi nínú wa fẹ́ yìí tí mo ní ọ̀pá yẹn náà. ẹ̀rí ọ̀rẹ́ kọ́bílà di púpọ̀ mo lọ́wọ́ kọ́ jẹ́gẹ́ ló jẹ́ pé ẹjọ́ kọ́kọ́ tó wà ó wà kírímínà láyé kọ́bíl ni. ẹ̀dá wọn kọ́ pààyàn nípa àbòsí láyé kọ́bíl ni. gbogbo ẹni yóò ti bá wọn pààyàn nípa àbòsí láyé máa fi dá báyìí kọ́bíl dẹ̀ sì máa ní kọ́míṣọ̀n bẹ́ẹ̀. a ní ìpín ló bá pa ọlọ́wọ́n bá gbọ́dọ̀ yẹ wá fún wa lọ́wọ́ àlùfáàdà alágbọ̀lé. Ah, ọ̀rọ̀ kejì wọ́n fi àyíkpé nàbí láyé àdàwọn àlẹ́ sọ̀rọ̀ tó tẹ̀lé òun fi lè lọ́rọ̀ díẹ̀ tẹ̀wá wá sí ajá tó ń dàtà yé tí ń já ni wọ́n ti fi lè ọkẹ́ ti sun lọ́dọ̀ àwọn Yorùbá ni wọ́n fi ní òòtà àbí wọn. bóyá ńgbà tí wọ́n kọ́kọ́ bí láàrin àwọn Yorùbá ńgbà yẹn òun làkọ́kọ́ gbà yẹn ńgbà tí wọn ò

nàbí láì sáàfù aleyhi sọláàtọ̀ sẹlẹm òun dẹ̀ bíbí ẹnì kan gbajúmọ̀ láàrin wa táwọn máa ń sọ pé ẹyin sọ àti kíni ọ àti yàgò ẹyin sọ tó ṣe pé gbogbo àwọn ọmọ tiẹ̀ báyìí ọba ni wọ́n yà yàgò aleyhi sọláàtọ̀ sẹlẹm òun àti gbogbo àwọn ọmọ tiẹ̀ ànẹ́bí ọlọ́run làwọn yà ní wọn. ẹ̀rí bẹ́ẹ̀ ọbẹ̀ yìí pé ìṣèjì tún ní kábíbí. awa ní bàbá tó bá lọ wọ àlùkùránì alákọ̀ọ́lé ta lè rí àpẹẹrẹ tọ́gbọ́n gba ta bíbè ọ̀yẹ̀ kò ọ̀yẹ̀ kó jẹ́ fún wa náà kéèyàn bíbè ọ̀yẹ̀ kó jẹ́ fún yẹn lẹ́yìn kéèyàn kí sá ẹ̀rí ní ká lọ wọ ìbejì náà wọ́n dáàdì gbọ́ yé òun náà ní àwọn ní ibi tó ti gbá láàyè sí ọ̀rọ̀ wá náà òun lọ́rọ̀ ọlọ́ọ̀tọ́ lọ́wọ́ máa ń sọ báyìí pé wọ́n máa tàwé ìdòl àrùhàmù wọ́n máa tẹ̀síà. wọ́n ní máa tàwé ìdòl àrùhàmù báńdì ló fà sírí wọ́n ní àzìyáda mẹ́ wọ́n ní tàwé ìdòl àrùhàmù wọ́n ní àtàw. ìwọ̀n tí yàní àlàrùhàmù ọ̀lẹ̀ àbí kí ni bí náà àwọn òbí máa ń gbé àpò bíbọ̀ èyí tó yẹ kó bàbá fún mọ́ aha lọ gídágídá oyún yẹn ọba jábọ́ ọlọ́run bọ̀ òun náà ń pè ń sàkó ìtumọ̀ àni wọ́n máa sàkó ìdò àfàr wọ́n máa ta zà àwọn afọ àti ìtumọ̀ bẹ́ẹ̀ ni kí ni àtàwá ìm èyí ńgbà tí wọ́n ọba jáde báyìí kò ní jáde lọ́mọ yẹn ọ̀kan yọ ọ̀pọ̀ ya ń dúró ni wọ́n lè jẹ́ méjì ẹ̀rí. wọ́n ní wọ́n máa tà zà ìyẹn ni kò lè jọ ọmọ méjì àbí kọjá mẹ́rin àárẹ̀ bí mẹ́ta àkàlà ìgbà yìí àárẹ̀ wọ̀ àwọn ọ̀kẹ́ láwọn òbí mọ wọ́n mo pè sí kọ́rọ̀ mo wá àsìkò pé kí ló dé wọn bá àwọn ká ń bọ́ra wọn ní táwọn gbélé yìí náà làwọn ó sì rí ní bá da àtọ́lá òbí dị wọ́n. yọ ya yọ pẹ kó jí báyìí bíyàwó rẹ ti lóyún nìyẹn yóò bímọ báyìí mẹ́ta ló bí lẹ́ẹ̀kan rà onídẹ̀ bá ń bẹ láti gbà nìkan ó lè má ìpè báyìí bàbá wa ń ba ayé sọ̀rọ̀ ń jèlò ọ̀sọ́ pé kí là sọ ó dùn mí mọ pé kí n tó dé jòkó wọn jọ ni máa ń la àwọn ẹlòmí kẹ ẹni ọba tó tó nípa bẹ́ẹ̀ káàdì jẹyọ kẹlọ àti kura nǹkan tó wá ní kẹsàn án wẹrí rẹ ẹni sọ kura ayàkẹlọ ayàkẹjọ wọn máa dàgbé ìdọlẹ àrùfáàmù ewu tó ṣe wípé àpò òbí máa ń fún wọn tí ó wálé jẹ tó máa wálé wọn máa ń tàgbà àti sọ wípé kò ní wálé ọ̀kan lè jẹ méjì kò lè jẹ mẹ́rin kò lè jù bẹ́ẹ̀ lọ. tábàlì ká tó wà lọ wọnú sunna. sígbélóhùn tó amújáde ń ní bẹ́ẹ̀ ọjáde dáadáa ìtàn amújáde àwọn ọ̀rọ̀ wà nínú ilé yẹn àìsàn parí nínú sọ pé wọ́n ti kéde ọ wọ́n ìbejì bá ti fún ìyá bùrẹ́dà tá a fún wa tá a fún wa adìrín àwọn náà ẹ̀rí ah, kọ́dà àwọn ní lásìkò wọn mọ̀rò ní ṣẹlẹ̀ yẹn gẹ́gẹ́ ṣẹlẹ̀ ni wọ́n bí àwọn ọ̀bẹ́jì nígbà yẹn náà. àwọn oríṣi ṣẹlẹ̀ ẹ̀rí bá sọ pé àyà yẹn sọ wípé wọ́n mọ̀ tàǹtà ní wọ́n lọ ṣẹlẹ̀ ẹni tó bí fọ́ọ̀tì ogójì ló bí ń tiẹ̀ lóòótọ́ gbogbo wọn ni wọ́n kú fọ́ọ̀tì ni wọ́n jẹ́ wọn ló ọlọ́run gẹ́gẹ́ ni rẹ̀ ní kó bá ẹni ó bí bẹ̀rẹ̀ gbogbo ọgbàdá ni wọ́n ti lò sẹ̀mí kódà wọ́n dàgbà àwọn míì tún lọ́wọ́ láyé nù wọn. ní ọgọ́rùn-ún mẹ́fà ọdún yìí tá a kà tó di pé ọgọ́rùn-ún mẹ́rin láti mẹ́tàdínlógójì tó ti di fourteen thirty seven báyìí ní six seventy hijiri wọ́n rúbìnrin kan ní Damascus gbàdúrà fẹ́ bímọ ó bí ọkùnrin méje. obìnrin mẹ́rin ọjọ́ mélòó ọjọ́ mọ́kànlá ọgbọ ọba tó ti fi lóyún yẹn ó fi eh, oṣù oṣù oṣù mẹ́wàá rí nàlá àtọjọ́ díẹ̀ tọ́lọ́tọ́ wọn ni gbogbo àwọn padà kú yẹn ti wà láyé omi ìtura ẹni tó ṣe é ni. ọdẹ di ibi sẹwọn sí ẹ bẹ́ẹ̀ ni ọbi sẹwọn sí kódà àwọn ọkọ gbogbo ọdún gbogbo pátá àwọn ọmọ yẹn dẹ wà láyé aláàfin àwọn ti gbádùn ẹ dákun kí ni wọn lè mọ náà sẹwọn sí kìí sẹ kan náà wọn lè bí mẹ́ta ń bí mẹ́rin bí ti ń bí wọn nìyẹn lè bá wọn mí ọdún mẹ́fà lọsibàdàn wọn wá jẹ sẹwọn sí àkọọlẹ fi di ẹgbẹrẹ wọn sì kọ déètì kọkàn sí gbogbo pátá wọ́n ti wà láyé tí wọ́n lè gbádùn dáadáa. wọ́n nítorí bẹ́ẹ̀ abímọ jẹ ọ̀kan náà mo ń wò pé báyà kó jí èèmọ̀ kágbà pé orí ọlọ́run bá subhanahu wa ta'ala ni èyí tó ṣe pé bí máa ń ṣe fẹ́ni tó bá wọ̀ kákàgbà yìí pé ọlọ́run fún yẹn lọ́mọ ìṣèpàfin rẹ̀ mọ́bò ni òṣè ní jẹ́ fìsínà fún yà láti fáwọn ọmọ sùpánù ọ̀tá láti jẹ́ òye wa ike dúkìá yá àtọmọ yín ó lè jẹ́ fìsínà ó lè jẹ́ wàhálà dúkìá yín àtọmọ yín ó lè jẹ́ zina ó lè jẹ́ ọ̀ṣọ́ bóò lọ́mọ ti máa jẹ́ ọ̀ṣọ́ òun ló kẹwàá ó fi máa di fìsínà ọmọ ò ní di fìsínà òun ni kó ṣe yí pé wọ́n nílé tí wọ́n bá fi sọ ọmọ ìrìndí òwò òun ni káfẹ́ǹsì sọ wọ́n yẹ kó apilẹ̀ rẹ̀ dáadáa káyọ̀ pápọ̀ gbàdá bá ń sọ ẹ̀ńtọ́ bá fẹ́ níyàwó kó ní yìí tí ọba dọ́dọ̀ obìnrin kò bẹ̀ lọ èyí pé yọkẹ́ sàdúrà lásán àdúrà tá nẹ́bí ni a ṣe òun lè yẹ bàbá ṣe kí ni ọ lè yẹ bá ṣe. اللهم اجعلني من الشيطان واجعلني من الشيطان

torí gbọ́mọ ọmọ anabi sallallahu alayhi wa sallam fámìlì àfàwà sa'id ibn musayyib bẹ̀kánbẹ tí wọ́n ń pè ní hazin hazin ni wọ́n ń pè yìí òun ni èèyàn èèyàn èèyàn dàrúdàpọ̀ bọ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn. ó yẹ pé ní wọ́n bá sọ ilé torí

má jẹ́ wí kọ́ bẹ́ẹ̀ wọ́n lè fa ní jẹ́ǹjì kọ́ sí bàbá òun sọ̀ wọ́n ẹ̀ẹ́ ọní ni hmm, máa ya gbé sọ̀rọ̀ lọ. àfàwọn sàyìn ni mọ̀ọ́sá yẹ àìlà mùsàlẹ̀ rọ́jì ọgbọ́n mùsàlẹ̀ àbẹ̀rọ̀ àṣìmọ̀kọ̀lọ́ wọ́n ní wóróworó gírígírí ará ọ̀bálẹ̀ ni ọ̀wá kò nínú rẹ̀ nìyẹn torí jẹ́ kan tó dáa láti gbà tó ọmọ bá ti kéde o tó bá ti ń gbọ́ á máa kírun sójú ẹ̀ á máa sàlùwàlá sójú ẹ̀ àní máa ṣe gbèlera wa àní máa búra wa torí ohun tó bá ń rí yẹn òun lòun náà lọ́ọ́ máa ṣe kéde o lọ́ọ́ máa ṣe ọgbà aládé máa ń gbé gbogbo àwọn ìgbọ́kùgbọ́ tá a máa ń gbé sínú ilé àtọ̀rà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń sọ gbígbé ewu púpọ̀ náà bàbá wa lóye kí wọ́n láwọn ń jayé wọ́n lè máa gbọ́ àìlọ́mọ wúrà wọ́n máa gbọ́ epo àkàrà wọ́n máa gbọ́ bàtà yòlówó yọ àbáwọn àjọ kọ́tọ̀ àwọn máa ń gbọ́ gbà yìí àwọn bàbá abọ́ yìí nígbà wọn fi ń ja ayé tọ́lú sáà nígbà yìí ẹ̀rí arúgbó sọ̀dà ọgbà àwọn kẹlẹ́ àwọn bàbá máa ń gbọ́ gbà yìí ẹ̀rí àwọn ẹ̀sìn àká gbogbo kẹlẹ́ wọn máa ń gbọ́ nìyí ṣùgbọ́n gbà táwọn ọ̀sìn ó dé ńkọ́ táwọn ọmọ ọ̀sìn ó dé wọ́n gbọ́ mí lóòótọ́ àdéhùn yẹn orin lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ta lè mú hikmọ̀ ń bẹ̀ ni ìpè kàmọ́ yẹ kóònù lè mọ̀rọ̀ bí yẹ kóònù lè mọ̀rọ̀ ta bẹ́ẹ̀ ni tí ń tọ́ yẹn bá ti rí lẹ́ni taari náà máa ti kiri o ó náà máa rí jẹ́gẹ́jẹ́gẹ́ rì torí bẹ́ẹ̀ yìí dẹ́ jẹ́ yà lọ́mọ akéde yìí ọlọ́run wàlíwàlí dáàbò bẹ́ẹ̀ náà àwòlẹ́ àdàbò ńlá àwòlẹ́ nìkan àmì lẹ́yìn ẹni tó bímọ ọmọ yẹn pé ìgbà tí ó fún lọ́yẹ̀ pérépéré ọdún méjì ẹ̀rí gbogbo alábá ń sàlàyé rẹ̀ yìí pé ọdún méjì tá a gbà lérò òun ni kọjá sí pé èèyàn bí kéèsẹ́ ṣùgbọ́n tí bá ti bí kéèsẹ́ ni wàá oṣù mẹ́ta fún un bẹ́ẹ̀ ọmọ àjọ ọdún méjì ọ ọjọ́ oṣù mẹ́ta ọ̀rọ̀ bẹ́ẹ̀ àtọ́pẹ́ ni wà ló sọ́tún ọlọ́run ọba àlekẹ́ sálásí ọ̀nà ṣàkọrọ ìgbà tí ó máa fi lóyún àti ìgbà tí ó fi bímọ yẹn tọwọ́ máa fi wọ́n thirty months lọ́ máa jẹ́ ọgbọ̀n oṣù. àbáwọ̀ ọ̀dọ́lá ìbùnà bá ti rọ́ di aláwùjáde àdìgúnmọ̀ wọ́n wá fà yọ níbẹ̀ yẹ yí pé ajá sí pé àkọlùmọ́ jáde lè hàmlé ṣe tàtọ́ àṣọ. ìgbà tó yún lè lò lára obìnrin tọmọ máa fi jáde mbẹ oṣù mẹ́fà ni. ẹ báyìí oṣù mẹ́fà kó nu ọgbọ̀n kí ló máa máa kù àkùnjù ti ọba bí kéèsẹ́ ní odidi months lọ́mọ o ní àbí fún ọmọ yẹn ní kéde o ní òbí fún lọ́yà. ìwọ́n bá yẹ mẹ́sẹ̀ ni oyún yẹn lò ajá tí wọ́n bá lò kéde o twenty one nìyẹn ọdún méjì di oṣù mẹ́ta. ní gbogbo àsìkò yìí èèyàn ní máa kírun gẹ́gẹ́ bó ti wá lọ hadithi musala ẹ̀ ní kírun tí ó fi di ọmọọ̀sálàmọ wọn lójú ayé alùpùpùsálà àwọn máa ń ṣe bẹ́ẹ̀ pété nìkan bá ti mọ láàrin àwọn àwọn oníkírun títí tó máa fi ogójì ọjọ́ tọ́jú wa nù lẹ́yìn ogójì ọjọ́ bá bó sì ṣe kẹrù yẹn àjọ ti ẹni tó àfa sí yẹn lára jìnnà àwọn oní òjìnnà bá ti wà lọ mú wá gbà mí tọ́jà obìnrin ọ bí yìí bí wọ́n ti ti jẹ́ méjì ó nígbà tí irun bá ti okwu ajá ti gbogbo ẹ̀ lẹ́ẹ̀dúdú kiri o ó ti ṣẹlẹ̀ náà nìyẹn. ọ̀rọ̀ bí arọ́ máa kẹ́ mí kíní kan ìrọ̀ hmm, pẹ̀lẹ́ yẹn jẹ́ òfin ẹ̀sìn tó yẹ ká ti o tó wá kí tó mọ orí fún kí sùn ẹ tá a ọya ọya ta lọ́lọ́mọ ọkùnrin lọ́lọ́mọ pẹ̀lú àyà tá n kà lọ́wọ́ àwọn obìnrin ṣe ń gbúra gà ẹ̀jẹ̀ tó kẹ̀kẹ́ ìlànà làwọn fún lọ́yẹ̀ nígbà tí wọn ẹnìkan lò fún lọ́yẹ̀ ni àyè fún tòótọ́ ṣùgbọ́n náà wọ́n sọ pé wà á lẹ́ ẹ̀lìmọ̀ olùdí lẹ́nu ẹni tá a bímọ fún àná ẹni tó ní ọmọ

ọlọ́run ní wàhálà ìmọ̀ olóòdì lẹ́hu rìsíkù gbóná wọ́kìsì wàtúwò. ẹ wàá rẹ ní sáà bímọ fún kìlọ̀ máa jẹ. ọ̀rọ̀ kàlẹ́ ahùnùkùnmán ẹ bá ní wọ́n jẹ fún ìyá fúlàní o. bí wọ́n sì máa jẹun yọ yàtọ̀ sí bí wọ́n ti ń jẹ tẹ́lẹ̀ o. bàbá ẹ gbọ́ mi. ẹ̀ka ẹ̀bí jẹ ta náà lára àwọn èèyàn ròyìn yìí dáadáa. gbọ́dọ̀ dọ̀mí mi dẹ̀ ẹ̀dùn gbogbo ọbì rọrùn náà ni àbí wọn ti pè mí kọ rọrùn ah, ní alihamudulila ọdọdọ mi lẹjọ lẹta wọn wọn ní ọ̀rọ̀ ọkọ fẹẹ tẹ gbogbo yẹn wọn máa ń ròyìn ọkọ rẹ dáadáa Ọlọ́run níjọ bàjẹ́ bó débi wọn náà ń gbọ́ Ọlọ́run náà máa ń gbọ́ wọn lẹ da tẹ́lẹ̀ ẹ̀dá pẹ máa bàjẹ́ nígbà tí lè jíde yìí o ọ̀rọ̀ ẹ gbọ́ wàhálà ìmọlódì lẹhùn orí sùkún ọmọ ẹyọ kẹkẹ lásẹ tọba mú ọmú yìí kalẹ̀ èyí ọsọ pé kí lòun ṣe kátà sọ pé méjì ọkùnrin wọn tó wá lọ yá ọyẹ ọkùnrin òsì ọyẹ tọkùnrin mu òsì ṣé ká pé àwọn wọ́n ń jà kìnìún ẹnìkan ti retí ẹmọ pẹlúmi ó ti retí pé ọmọkùnrin lòún fẹ́ bí ó ti bóbìnrin ó ti sùn bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé yá abúlé mọ ìyẹn ṣá ìná ẹdá ẹni ọba wa Ọlọ́run náà dẹ máa fún lọ́mọbìnrin ó ti fún ṣọàì àwọn irú wọn bẹ́ẹ̀ wọn dẹ máa rẹ kẹkẹ àwọn ẹbí wọn fún ẹ kódò lè nílé iṣẹ́ tí mo gbà ọmọbìnrin náà lára ni obìnrin ọ̀lẹ nínà ọ ẹkún lọtẹlẹ sí ìyá wa anẹtúnjọ kiri àrẹ ìyá Maryam ló ti ń sọ ibẹ̀ kẹlẹ fún mi mo fẹ́ bí mo tọ́wọ́ àtúndì ìdí ẹnìkan mo fẹ́ kọ́ máa ti ìgbà tí olùmọ̀ báyọ̀ ọ̀dọ́ mọ̀ obìnrin ọ̀dẹ̀ dàbí ọkùnrin wọn jọra náà wọn jọra ẹni yẹn wá ti fẹ́ bímọ ọkùnrin obìnrin ló ń bí láti jọ yìí ẹnìkan wá bímọ ọkùnrin ọwọ́ àlóhùn orí kọ́kùnrin lòún bí ó ti pààrọ̀ ẹ̀mọ́ lọ́wọ́ ọwọ́ àlóhùn orí kọ́kùnrin lòún bí òun rí dáadáa báyìí ọ̀rọ̀ ẹyẹ kílè yìí sí ìrọbí eh, tí máa ń mú obìnrin ọbẹ̀ dàbí kéèyàn máa kọ̀ kàkà kú ni kódà obìnrin mi ọbẹ̀ lè sọ ohun tí ọ̀dà gbàdá kéré ńgbà kan táwọn ìyá kan máa ń bí máa ń sojú wa wọn á rí díya pé ah, lẹ́yìn eléyìí ní sèmi mọ́ ó sì pé mẹ́fà sèmi eh, mọ́ ń ààrẹ máa ń gbèsè ọlọ́run níjọba ọdún rírun eléyìí wọ́n pa. ẹ bá pààrọ̀ lọ wọ́n á lọ wọ́n ní bẹ́ẹ̀ ni ọyẹ tọkùnrin máa mú yàtọ̀ lóbẹ̀ ọyẹ gbèsè kéde wa gbèsè kejì wa wọ́n sì ní kọ́ yàtọ̀ ẹni ní ìdíyẹ wa padà jọ bóun parọ́ ni. wọ́n ń jẹun tẹ́lẹ̀ o ṣùgbọ́n gbà tó ọmọ ti dé yìí wọ́n tún àjọ fún fáfún náà jẹ́ kiri o wọ́n tún àjọ pèmí. oúnjẹ yẹn wà yàtọ̀ aláwọ̀ bá ní pèsè fún yín aláwọ̀ ní wọ́n kíkù wẹ̀ tó fún àtàkọ. bẹ́ẹ̀ bá ara sọ fún wọn tẹ́lẹ̀ ẹ̀sùn ra sọ fún wọn. àwọn bàbá náà wà ń kalẹ̀ wọ́n mọ̀ nǹkan tí wọ́n bá ti wọ̀ wọ́n bàbá owó ti rẹ̀ wọ́n ní àwọn agbádá tí wọ́n ti fi ṣèyàwó àwọn ìyá àwọn àbálùfọ́njì ló ń wá ẹgbẹ́ ẹ bá fi ṣe tẹ́. Tọ́lá kan máa gbó. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìtọ̀ àtìgbẹ́ tó wọ́n máa yà sí. Ọmọdé kẹ̀dẹ̀rẹ́ kò ní gbà yọ̀ǹda. Àlọ́ ti sùn. Sábdùláyà àtọ̀dọ̀ Abdulrahman yìí bá sọ pé ìyá rẹ̀ pé ó mú wọn bẹ́ẹ̀ tọ̀ yọ̀ǹda rẹ̀ jù lẹ̀. Àà wọn bẹ́ẹ̀ tọ̀ wọ̀. Tọ́lẹ̀tì wa ní ń jọ ọlọ́dẹ àbí mú ọlọ́dẹ abẹ́gi. ẹ̀hẹ́ kò yọ̀ǹda afọ́ máa gbó oyè bí ẹ̀ máa ra sọ fún ọ ọlọ́wọ́ bá lè gbèsè fún yín o. sọ̀rọ̀ táwọn bá ti ń sọ ká máa kọ́ wọn ní gbólóhùn tàwí. bọ́ọ̀mì tí omi ò ká má jẹ káwọn ọmọ mọ̀ ká máa sọ̀rọ̀ láń wọn ká máa kírun sojú wọn ká máa ká má ti pè àdúrà nìyẹn máa ń ṣe àdùn báyìí àsìkò tí mo rò pé ń lò thirty minutes mo múlẹ̀ adéọlọ́ ọba sùpánà ọ̀ṣọ́ ara àdúláyà àti àtọ̀ àmọ́ ọlọ́nkọ́ bá ní wọ́wọ́ ọlọ́nkọ́ tó sọ wọlé lẹ́sìn ọlọ́nkọ́ tó wọlé lẹ́sìn àmọ́ wọ́n àfún wọlé kọ́tọ́ dáa báyìí ọlọ́run jẹ́ wọ́n mọ̀ wá jáwọ́ ní olè lọ́wọ́ lé kọ́tọ́ dáa ọ̀yọ́ pé ńgbà wọn bá pè wá lé gbọ́n wọn bá pè wọn bá bá pa abẹ́ ìrere láti wọn pè wọn bá bọ̀ ọ̀dà rẹ̀. abẹ́ ọlọ́wọ́ ọba sùhánù wọ̀tà ara gbogbo ẹni ń fẹ́ràn eléyìí ọlọ́run ti fún wa àwa náà ti ṣe é fún ọlọ́run máa jẹ ọba yẹn alẹ́ ti dáadáa ọlọ́run ti fẹ́ràn kankan wa káàdà ọ̀sán